lélẹ́lẹ́lẹ́lẹ́ o àfi ìgbà pé wọ́n rìsẹ́ẹ̀tì orí mi lélẹ́lẹ́lẹ́ lélẹ́lẹ́lẹ́lẹ́. lélẹ́lẹ́lẹ́ lélẹ́lẹ́lẹ́lẹ́ o tólú ẹ̀ bá ti rí owó báyìí máa ń dàbí pé wọ́n rìsẹ́ẹ̀tì ayé olúwẹ̀ ní sá. kàdánkàdá. Ah! Ah! welcome kàdákàdá ọlọ́run ló ní ọmọ rí sá ha Clement àti Nnamdi kọ́ yìí tó lè bá ti rí owó báyìí aró sì mọ rìsẹ́ẹ̀tì ní sá àwọn náà ni ah, ah, owó leléyìí ajajajajajajajaja Clement rí àbójú mi rí three sixty ni Ah ah. Ah, òun àti Nnamdi ni o òun àti Nnamdi ni o. àbọ̀ lórí burúkú làwọn tó fọwọ́ ìsíbi ni àbọ̀ fi jọ́ ògùn ni èmi gan ògùn ká má rí mo mú ah! mo dáná wọ́n lọ́yìn tí lẹ́sàánú fẹ́ni tẹ́ ló sàánú fún èmi làpótí ẹ̀rí olúwa àpótí ẹ̀rí ẹlú àpótí ẹ̀rí ọlọ́run ni mí àgbàdà lẹ pera yín. ah ṣe o fẹ́ ṣe mí léṣe ni. kì í ṣe yín léṣe. Ah, àbí kò fẹ́ da fáwọn tó ní ẹ ni. kí ni kí lẹ̀ ń sọ yìí kí lẹ̀ ń sọ yìí. àbí kò ṣe ẹ ni. nǹkan tó ló ṣe yín èmi tí wọ́n pé mo ti lọ báyìí mo ti bọ̀ báyìí mo ti rówó yẹn. owó wo ló. ẹ ṣe báyìí. Ah, lówó. ṣé ìwọ ló lówó. ẹ̀yin lẹ ní. lọ́wọ́ tí mo lè tí mo tí mo ta gàrí kù. àmùtò ah, tọ́ ni mo rí ìgbà tẹ́ gbé gàrí. kí ló ń ṣe ẹ́ náà. màmá ìkọlọ́ ń pe bí o. n ìsàlẹ̀ fún mi. ẹ máa ma jó sófin ó ti ń jalè wọ ọmọ yìí ẹ ṣe ń jalè kiri yẹn ẹ ní níṣẹ́ ẹ ní ní kọ̀kọ̀ ẹ má jalè kiri àdúgbò ó ah, lè ní ọ̀nà àrùn. ṣé ilẹ̀ lówó ilẹ̀ ní. ò ń bẹ́ẹ̀ lọ́wọ́ àgbàlagbà pé sẹ́mi ni mo lọ má mọ owó wèrè wo ló fẹ́ mú. ó yá sún sẹ́yìn. Ah, ah. mo fẹ́ tún tì mí lórí owó mi. lórí owó wèrè wo ó yá ká jára wa hmm. wọ́n kọ́ ló lówó. ẹ kí lẹ ń sọ yìí. ó da àwakọ́lá jọ lówó. ó yá àwa máa wakọ́lá lówó. orí ẹ̀jọ̀ ìrọ̀ wọlé yọ mo like yín ẹ máa fún ẹ ten percent torí wàhálà tí mo ṣe lórí owó yẹn pọ̀ tí n bá fẹ́ mú bá kàn ṣe frog jump ní tí n bá fẹ́ mú bá ẹ ó kàn bẹ́ẹ̀ ni. mo ní bẹ ṣe ń jó dẹ́n ah, jó. mo ń bẹ́gbẹ́ wọ ni o. fífẹ́ ń jó ni. o <laughs> ti yẹ ń jó lórí owó olówó. èmi náà zanku ni. nǹkan fẹ́ gba ten percent. irọ́ màá fún one ten èmi ò mọ̀ ń. ten percent ẹ̀yin wá jẹ́ jésù ah suwaru ìfi orúkọ yẹn ṣeré má máa bá mi ṣe nǹkan tí ten percent ló ń gbà náà. ẹ ó yá má rí ẹ ló burú ó dàpá àwọn tó ní ẹ wọn fẹ́ jèrè ọlọ́ta ẹ. kò sí wàhálà ó dàpẹ́ kí n ṣó yín pé mo san lórí wàhálà mo máa sìn yín dànù o. wàá tì mí wàá ti arúgbó dànù wàá tì mí àgbàlagbà. àwọn arúgbó tó ń ṣe báyìí ah màmá ẹ wo ti ń ẹ wo tí mo ṣe wáyé ẹ mú ya ẹ kájọ a lè jọ màmá fún ẹ seventy thirty. nínú kí ni. a jẹ seventy thirty. seventy thirty ẹ̀yà síta ni. o ò gba seventy thirty. èmi ò gbà má ṣe gbà. o ti yó. ó yẹ máa bọ̀ ẹ wá ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀. kí ni. kẹ mo ti rìn èkó lọ mo ti rìn lọ báyìí mo ti rìn bọ̀ kí níbi tí mò ń gbé. ṣùgbọ́n mo ṣe rí yóò dá pé star wa máa bára mu. èmi ò ń bọ́ lè gbé amúrọ̀bà èmi ò bá wọn gbélé ẹni tí bá ti ń fẹ́ wọn títí ń jalè títí mú nǹkan ní nǹkan títí kọ́ nǹkan tí ì ṣe tiẹ̀ títí mú nǹkan lẹ̀lẹ̀ ládùúgbò èmi ìbárù wọn rìn sọrí rú wọn bó ṣe kéré tó ìkòsígbà tó ní fi mí sògùn owó èmi ìbárù yín rìn. o lè ló mọ sí ilé tán mo ti mọ yín báyìí jẹ́ máa tọ̀ lọ so ah. tàbátàbà yẹ káwọn ará àdúgbò gbọ́ yín ẹ wò erike mo kan báàgì èkó dùn. Ah! Ọlọ́run tí ìbá ń ṣe páàrin báràkì la wà hmm, tí mo dẹ̀ mi ò mọ́rú hà tó lè kọ kò yẹ kí n bá ọrin rárá. ẹ má bínú. ẹ ó yá sún sẹ́yìn kí n mówó náà mo pariwo ṣé kí àwọn èèyàn mọ̀ pa fẹ́ mówó ni. ẹ rọra. mi ò rí kankan báwo lẹ̀nà àbójú mi ni yẹdúró sí. wèrè mi ọmọ drama wèrè wo ló ń ṣe mọ ní mi ọ̀rọ̀ wọn ó dẹ̀ ní kí n dúró síwájú. ọmọ ìwé má bàa mi ṣeré o kí ló gbogbo yẹn báyìí kí ló fa. àbò lórí burúkú lọ láta ẹni. màmá ti máa ṣépè fún yín sọ màá sọ pé èèyàn rágbà fún. Ah, ah. mo ṣáà sọ náà pọ́n dúró síwájú sọ pé ẹ mọ́ wọ ẹ wọlé ẹ mọ́ wọ wọlé. ẹ má bàa mi ṣeré o. Ah, ẹ gbà mí abẹ́lẹ́ yìí ní. Eh? sọ ọmọ <laughs> eh, ẹ máa mọ owó. wo tí n bá nà ẹ tán wọn ṣe bí ló kọlu ẹ wọ́n jáde. ẹ bá mọ́wọ́ lẹ́ ń bá mi sọ yìí jàre. àbá òsínú ni àbí kan sórí ẹ̀ ni àgbẹni túkẹ́ ìgbà tó kọ́ ní báyìí.